má jẹ́ kí n wáyé bí aláìwá ẹni wáyé tí ò nípa má jẹ́ kí n wáyé bí aláìwá ẹni wáyé tí ò nípa torí báwọn kan náà ṣẹ̀dá mi má jẹ́ kí wọ́n ṣayé mi bọ́n ti fẹ́. má jẹ́ kí wọ́n ṣáyé mi ìbọn ti fẹ́ má jẹ́ kí wọ́n yálà ìwà ẹni wáyé tí ó nípa. ọjọ́ bàrọ̀ ọjọ́ àárín bàrẹ́ tó rọrùn àrò àárín bàrẹ́ fẹ́fẹ́fẹ́ ó ti rè ká fẹ́fẹ́fẹ́ tó. ọ̀gá dáhùn jàre. ìjà tó bó ó ti wù ká fẹ́fẹ́ fẹ́ tó bó ti wù kí jíjà tó ọjọ́ ọ̀la mi. ìwọ bọ̀bọ̀ o stọ́bọ̀n gan-an o stọ́bọ̀n gidi o àgbà tí ogun orí àjà ló gbé kínní ìwà lóòótọ́ bóyá sọ àfìgbà tí ìgbín ẹ̀tẹnumọ́gi tó dẹ̀ gùn ogun orí àjà ló gbé kínní ìwà lóòótọ́ ah mo gbà fún ẹ ẹ̀yin tó stọ́bọ̀n kúnlé ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣé ìwọ mọ̀ pé ẹyẹ ò déédéé bà légi tí ò bá balẹ̀ dèdè ó di dandan kó sì sunre lára mi ò kéré nígbà tí bàbá mi ti máa ń gbé ìwé ògùn sórí àjà ah. oògùn ló wà ń bẹ bọ́bọ́ wo ká máa dé ká máa yà á ti dolówó á ti dọ́lọ́là. ẹ wá wá wá wá ọ̀rẹ́ o jọ torí Ọlọ́run tó bá rí i pé o bẹ̀rẹ̀ yín lo kínní jọ èmi náà ní ìdàkọ̀ṣẹ tó gbóná gidi dé pé nǹkan tó bá ti sọ báyìí ó máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ kan ní sàmùnà ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ làwa méjèèjì kò sí nǹkan tó béèrè tí mi ò ní í ṣe fún ẹ ṣebí kò lè dá fáwa kò lè dá fún wa ni wo jẹ́ ká máa ṣoògùn lọ jẹ́ kí n sí kò lè bá rí. ok o fẹ́ ṣe jẹ́ kí n sí. ayé ayé kí ni màá ṣẹ̀yìn ọmọ ní wọn yìí. gbogbo nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ní tẹ́ ẹ̀ mọ̀ ibi tó ti ṣẹ̀ wá lẹ́ ń ṣàfọwọ́ pa rẹ̀. tẹ́ ti gbàgbé pé àgbà ní jorí àná ẹ̀yin ọmọ kéékèèké bá wọn yìí ju ewé kéye. àwọn máa ṣe ẹ wá bẹ́fọ̀ lábàtà ìwà kọ́ bẹ̀rù ẹ̀bẹ̀ ìdílé kú ṣe wá rò pé omi ló mu kú ni. bẹ́ẹ̀ni mò ń sọ fún ọ látàrọ kan fàdà aládìẹ ilé ọ̀gá mi ló ibi mo máa dùgbò tá a wà yìí o torí wọn ní pẹ́ sọ lórúkọ tí èsì ètì ẹ̀ ní ìsìn ìsìnwó ni pé ọ̀fẹ́ jáde ẹ̀ gbé ni fàdà aládìẹ ilé ẹ̀já lọ fàdà aládìẹ ilé ẹ̀já lọ. ó jẹ́ ìrànlọ́wọ́ ọ̀kọ́kùn tó wà lára adìẹ yìí ní lára wọ́n gbàgbé ara yóò máa nè jẹ́ tu kù náà. tí bá sọ fún ọ títí tó bá nìkan gbé mi lọ́nà tó bá ṣẹlẹ̀ tán má lọ rí mi o. wọ́n mọ̀ mọ́ bọ̀ màá bá ọ. má tù ní lára. abẹ́ dèjé kí ọwọ́ sí abẹ́ kò kí ọwọ́ tìsí tìsí jẹ́ wọlé tìsí. Hmm. Hmm. Hmm. gbọ́ wò mí dáadáa sórí àpamọ́ tí mo gbé fún ọ mo rí pé ìran bàbá yín ló kọ́kọ́ jẹ báṣu nílùú ajíbádélé bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀yin ni wọ́n ń kì lọ́mọdálé mo fún oògùn lọ́nà ọmọ ajíbó oògùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bàbá ọ̀sẹ̀ lórí náà ń sì ọ́ lórí wo mi sórí èmi tó ń wò yìí ni wọ́n ń pè láwò pín aráyàgbò yìí ará yàgò ẹ̀ gúdúgúdú ni mí àgbẹ̀jàkọjàkan ojúmọ́ kan òògùn kan wò mí kọ́ ọ tó ṣí rí dájú pé ọ̀pá wà nìyẹn ọgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀sísí lórí kọ́ ọ tó ṣí àbáwọ̀ yìí èmi ló ń bẹ̀ fún ọ ṣe lóore ìran rẹ òkò ní tán níran rẹ mọ́ láì àti láìláì. bàbá mo ti gbà pé ìjà tó tẹnu bà ó di dandan kó sùn ká. Ah, mo fi títóbi ọlọ́run bẹ̀yẹ́ bàbá ẹ jẹ́ kó jù mí là ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó jù là. ìjẹ́ bójú rẹ̀ náà ojú rẹ̀ yóò là àlámọ̀ oore tí bàbá rẹ̀ ṣe mí lọ́jọ́ kìnnà náà ojú rẹ̀ yóò là àmọ́ ṣé wọ́n mọ̀ pé ohun tá a bá ṣe lóró àìṣe lọ́pa hmm, wò mí ẹni bá fẹ́ fọ̀dọ̀ tí ayé mọ́ yóò kọ́ nínú yọ ọwọ́ hmm. amú kan nínú ah! ojú ọ̀tún àbí ojú àlàáfíà rẹ̀. ojú ọ̀tún àbí ah! ojú àlàáfíà ó dà bàbá mo fọwọ́ mú ojú òsì ojú òsì bẹ́ẹ̀ ni sà ojú òsì yóò sì ọ̀hún ọ̀tún ní ìlànà. wọ́n á bá lójú ẹ̀kọ́ báyìí mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbà táwọ̀ rẹ̀ táwọ̀ rẹ̀ sẹ́yìn. no. gbọ́dọ̀ kọlẹ̀ tó bá kọlẹ̀ arúgbó abẹ lọ́wọ́ mi. àtẹ o mẹ́mẹ́ ni ó fọ́ o àtẹwọ́ ayé màmá ni ó o ọ̀run yé mo bẹ̀bẹ̀ o ẹni ìka. ilé ọkọ mi ẹ rí owó yìí ló ti rélé. èèyàn kọ́ ló fi wá rajà lọ́wọ́ mi sìn. ta ló fẹ́ lè rajà lọ́wọ́ ẹ̀. ẹ rí lédi tó kọjá ń sa wọn ló fi ràn kán lọ́wọ́ mi. mi ò rẹ́nì kankan. Ah. wọ́n fẹ́ lè rajà lọ́wọ́ òun dẹ̀ gbálẹ̀. omi ó surprise mi náà. sọmọdé ni ẹyin. ṣé nígbà tí wọ́n ti dáyé ìwọ ni kọ́ máa náró owó ìní ìlú mọ́. wọ́n wá fẹ́ lè rajà ó dẹ̀ gbà. owó mi kò ṣe. kí ni òye ẹ bẹ̀? a nígbà mi ibi tó yẹ kó gbọ́n sí ọ̀tọ̀ ibi tó yẹ kó gọ̀ sí ẹ máa ṣe pẹpẹpẹ ẹlẹ́yà ń gbélé ẹlẹ́dẹ̀ mi owó kílò ilé kí ló fi rà. olókùn ló fi rà lọ́wọ́. olókùn kan ọlọ́sà ni ó fi lè ro olókùn lọ́wọ́ ẹ̀ tó bá bá burúkú wa á tara ẹ̀ wá tara ẹ̀ ló lágbára ọlọ́run á owó ìdè mi mọ́ o. ó ní ìranù jọ́ lọ sọ́dọ̀ orí adé kó lọ bá ní mo ní ọjà tí mo rà sọ́dọ̀ ẹ̀ kó lọ kó wá fún mi go slow jẹ́ lè dé bí kò wá mọ́ máa rú àkùnkù lọ fi kó wá fún mi onírànú gbélé ilé fún mi wọ́n fi olókùn lọ wẹ̀ ọlọ́tà ló yẹ kó fi ta wá débi wá bá mi. olóòtú bàbá. ìwọ ọmọ wípé n táwọn bàbá ti wá ṣe lẹ́la máa ń gbé bílẹ̀ bá wá dùn tán lọ́ra dáadáa béèyàn bá dà èyí ó rò owó bẹ́ẹ̀ lóòótọ́ tó dùn wà nílẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ní sọ̀kalẹ̀ látòkè wà dálẹ̀ ọmọ èèyàn náà ni ó ta báwa kì í ta ẹ̀. tó wà tó wà olótú wà ẹ bẹ̀ pé inú mọ̀lẹ́bí èmi lè rí jù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé àwọn àwájú mi ilé làwọn lẹ́kìsì ọ̀n jáde ọ̀n lọ sáìtì tó bá rí bá fẹ́ pín owó tàbí pólíbàgì kò wó lọ́ọ̀lé ìgbẹ́ni máa ń mojú ẹ lọ ẹ wò ó dẹ̀ fún mi ó ti ń jù ẹ bá ń gbọ́wọ́ dẹ̀ sí i mo ti ní bùkátà mo ti ní ta. torí wọ ètí ẹ̀kọ́ ṣe o sì tí ì sùn ṣùgbọ́n àìsú ọ̀hún mo jẹ́ ǹtọ́ owó ti gorí owó rẹ̀. ọlọ́dún <laughs> bàbá o ẹ̀kọ́ mi jẹ̀pẹ̀ <laughs> kíni ẹ̀kọ́ wá sí <laughs> i. Ah, ẹ̀ẹ́dàgbé ṣe é mọ̀lẹ́bí rẹ̀ mo wà.

sábẹ́ ìṣẹ̀lẹ̀ ẹni pọ́ńtì ìsìnkúsìnkúsì ni. mo tó wí fáwa ni wípé ilẹ̀ tó ń fẹ́ láyé iléeṣẹ́ tó wù ú fi kàn. kódà mọ́tò tán kó ó tẹ́ gbẹ̀rún. a lórí mi. tó ń lọ ọbẹ̀ ní ti pẹ̀lú. wọ́n fẹ́ sí òkú. bẹ́ẹ̀ ni. ṣé ibi tí wọ́n ní ibi tá a ta. ibẹ̀ ni. ló fẹ́ sí òkú. ẹ já mọ̀ wò ó. lọ́kọ̀ kí wọ́n. ìgbẹ́ màpá jọ mọ́ ayé ni ẹ ó ti sọ fún mi pé bẹ̀rì gíráàdì ló fẹ́ mi bẹ̀ sí àmọ́wò bẹ̀rì gíráàdì ká gbà lọ́wọ́ ẹ o. epo ti sọ sọ́jà wa lówó ẹ̀jẹ̀ wo ni sí ti nígbà tí ó jẹ́ o nígbà tí ìṣe ẹ̀ wọ́n fi ìbọn tẹ̀lé. ẹ máa ẹ máa ẹ máa ṣe lọ ẹ mọ̀ pé mi ò fi ìṣọ̀ báyìí. ìyẹn wo fún ọ lórí tí o kọ oògùn náà. ọ̀dà ṣe àwọn àtìgbà àtìgbà àtìgbà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. láti jọ kò sí ti mú ní mọ̀ lọ́tọ̀ kò rẹ̀ sí wá bí wọ́n ẹ má bínú bàbúrò tì ẹ ah, bẹ̀rù mi o ọ dàbí ọ̀pẹ tí náà ti mú lọ́dọ̀ ara ní báyìí. ọgbẹ hmm, ọgbẹ ah. nù yẹ nígbà tí o ti sìn ọgbẹ ọ dáwọ ilé ìlú. èmi kò ọgbẹ mi ti ní prestige wájú yìí <laughs> bàbúrò tì. ṣáfù. Ah, ó Chelsea lè win ilé mi ó yẹ Chelsea ó ti ẹ̀ṣú ọ̀ má sì ti Chelsea go go. ti ẹ̀ṣú ọ̀dà Liverpool that pa ilé yìí Liverpool máa pa ilé yìí. jọ̀wọ́ dákun kí ló ṣe you lójú kí ni ìwọ tó ṣe é lójú. ìwọ béèrè pé kí báwo báwo ló ṣe rìn lọ́jọ́ yẹn. wo àní kò fún mo ṣe rìn sílẹ̀ àní kí nìkan tó ṣe é lójú gangan gangan. ìbí kúnlẹ̀ hmm. abomi láàmú ẹ̀rí eégún ó fẹsẹ̀ fẹ́ jọ ẹni tó pamí sáàmù kí ló fẹ́ kó ṣe wọ́n wá béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe mí lójú ọjọ́ yẹn ni mẹ́. ẹ ẹ àdàkùn inú mi dùn pé wọ́n náà sọ pé ojú yẹn ni o máa ń sọ fún kíkẹ́ abomina jọ ìwọ tó o pọnmi sí àmú gangan gangan ohun tó ṣẹlẹ̀ sí ẹ ṣé kèmi wá dúró kẹsẹ̀ méjèèjì kúrò àbíkọ́ méjèèjì fò kúrò mẹ́rin ìdí tó fà tèmi fi sá nìyẹn o mi ò kó bàtà délé. Hmm. ó ga ọ wẹ kò sí wàhálà ìbíkúnlé hmm. ṣé kí n máa tẹ̀ kọ̀ǹfàmù hmm. ní àkáǹtì yìí. mo ṣe gbà pé nǹkan tí oògùn ni wọ́n pè ní oògùn ìbíkúnlé kò sí nǹkan tó nídìí tí ò sí nínú ìwé yìí in fact nǹkan wà nù iṣẹ́ tó wà nù ìwé tá a sọ̀rọ̀. ẹ ọ̀rẹ́. kò nídìí kó sọ fún mi kó kọ̀ǹfàmù ó ti fojú ara ẹ̀ hàn ṣe bóun rèé ṣèbójú méjì ló ti bì kan yìí dájúdájú gbogbo tó wà bẹ́ẹ̀ náà ló kàn fáàmù èmi inú fíìmù ni mo ti máa ń rí àwọn onítìátà nìkan ni mo rí tó máa ń ṣe nǹkan yẹn mi ò mọ̀ kó wà ní real life ọdún ẹni mo ti rí lọ́dún yẹn ah tí kìíní yẹn ṣẹlẹ̀ báyìí mo fi ẹsẹ̀ fẹ́ mi ò lè dúró rárá wo tèmi ṣe wọ́n ń sọ̀rọ̀ ẹ lọ mo ronú kan sí o tó bá ní sọ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ èmi ò bá kúkú ní pé kó mú kínní níṣẹ́ kó máa fi ṣiṣẹ́ ṣègùn nítorí pé ìwọ náà rò ní kọ̀kọ́ tó ń ṣe ń sìn gbogbo nǹkan tó dé wà nù wéyìn sí wọn náà lòrò yẹn kó confam tèmi náà lè mọ̀ kó confam gbogbo máa fi ṣiṣẹ́ ìṣègùn àìmọ̀ ìmọ̀ ìyàwó tó fi ṣiṣẹ́ tó yẹ kó ló fún ńlá ńlá ńlá ńlá tí mi ò dárúkọ jẹ́ pé tí má bẹ̀rẹ̀ yìí dárúkọ wọ́n sì ilẹ̀ aṣú nwogun ti fàáyé fàáyé fàáyé kíkọ́ náà máa bọ̀ kó wá máa ṣe access bet olóòṣe nǹkan tó dẹ̀ ń wò ó ni mo fi dí gbogbo nǹkan tí mo dì access bet yìí nìkan náà ni owó wà ní ọkàn wò bẹ́ẹ̀ gbọ́ olóòlè ṣe ọlọ́run ti wá ṣínà fún wọn náà sí ṣẹ́ṣẹ́ wọn mẹ́kẹ̀ẹ́ dẹ̀ ọ̀rẹ́ mi jọ. Hmm. Adékúnlé so hmm. dẹ̀ rò pé ó máa possible. ó máa work ó máa work ó tiẹ̀ ti work ni. amẹnu ẹni tá a ṣe wà tó bá ṣe pé nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà màá gbìyànjú kò sí ọ̀rẹ́ kò sí wàhálà kò sí ọ̀rẹ́ but fún mi game na. Ah, ah, ah, ayé ada game náà ni ó kún mú máa fún ẹ ní game tó wà òkè wá. game tí máa fi five hundred naira play tí máa jẹ forty k ni o o lè fi hundred naira o lè fi hundred thousand. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bọ́ọ̀rọ̀ géèmù ṣe ní lọ́ọ̀kì ni mo ti wá yọ àwọn géèmù kan sí mi mo ṣùgbọ́n bí Arsenal ló ń gbà mí lẹ́rù ní géèmù torí láti ọdún mo ti gbé tíkẹ́ẹ̀tì náà yìí mi ìdí Arsenal sí ní tíkẹ́ẹ̀tì kó má bàa dókè yẹn ọ̀rọ̀ Arsenal yẹn ti sùn. máa fún mi ní géèmù tó jẹ́ pé mi ò ní jẹ ọtí mi ìbá jẹ máa gbowó mi lọ́wọ́ ẹ̀ o. ọ̀rẹ́ máa wọ̀ mo gbé mo gbé mo dára ah inú ìwọ lọmọdé rìn ooo bàlá bàlá jọ ṣàánú mi ah, ẹ̀rọ tó mú wáyé kó ṣe kan tá a fi lè ṣe tuntun ah, ó mọ̀ pé tíwájú bá ti bàjẹ́ ìgbà kò níyì mọ́ ah, ọmọ ìyá mi lẹ́yìn tá à ń sọ pa yìí. smart smart hmm, kí ni ó ṣẹlẹ̀ dáadáa. bàlá ràn mí lọ́wọ́ bòmí láṣìírí kó bá mi dá padà ọmọ ìyá mi gangan ẹ jẹ mí. ní alẹ́ ah, smart mo gbọ́ ọ̀rọ̀ tó ti ń sọ yìí ṣé àwọn ọmọ kékeré kì í ṣe ọjọ́ orí náà fi ń wọ àìbù láti jọ́ ti jọ́ yìí àti gbé ọmọ ọlọ́mọ àti gbé ọmọ ọlọ́mọ ọwọ́ dé ọmọ ìyá ẹ̀ ó sọ fílẹ̀ kó o sí àyè ìbílẹ̀ pé ọmọ ọmú ẹ̀ lè wọlé tààrà. ẹni àwọn ìjọba ọ̀gbà mo rẹ́dì wọ́n ṣètò pé wọ́n á ti wá gbàgbé ni pé kò sí yàtọ̀ láàrin alápatà àti ọlọ́dẹ torí pé irinṣẹ́ kan náà lọ́mú dání. gaskiya wàllayi. ee eh, kí ni ìyàtọ̀ láàrin àbúrò ẹ àti àwọn tá a ti ń gbé tá a ti ń lò. bala arókì bẹ̀rù kó má sọ. a kà ní wàllayi. ọgọgbọn ọ̀nà òun lalákẹ́ sọ bóyá mo wọlé. bọ́ọ̀sì bọ́ọ̀sì kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o pátá pọ́nmọ́ ọ̀gbẹ́ni ẹni kò fi pọ́nmọ́ ọ bẹ́ẹ̀ o ìwé fún wa lọ bẹ́ẹ̀. ẹ̀lú ló ṣe kì. ẹ̀lú ló ṣe kì í àfà. ọ̀gá wa. kò tí ń pe nọ́mbà yẹn láti ẹ̀kọ́ náà ló gbé fóònù sí. ó mọ nǹkan tó ṣẹlẹ̀. ṣé ẹran ti wà lẹ. ẹ tiẹ̀ mọ́ rìn ó wà lẹ́. ọ̀nà ríbu ti pè mí o wọ́n ti pè mọ́dẹ̀ náà wọ́n ní ọ̀dẹ̀ náà lẹ́ndì ẹran mẹ́ta lọ́sẹ̀ yìí o sí problem ní kò máa bọ̀ a máa control. ẹ ó ti wà nílẹ̀ oṣù ọ ẹ ṣé kí n máa bọ̀ ní ìsìnkú wá gbé ok ok ok ok sí wàhálà. jọ̀wọ́ ayé má má jẹ́ kí n kó sí pàmpẹ́ ayé jọ̀wọ́ o jọ̀wọ́ o jọ̀wọ́ o bá mi. action um, manager ṣé mọ̀ pé mi ò kí ń láìkẹ́ take me for granted. no no no ẹ má sọ pé kí n hold on But gbogbo necessary things tó yẹ kí n pata pátápátá ni moti ti ṣe mo dẹ̀ ti fún yín lọ́wọ́ kó tó yẹ kí n fún yín. èmi ni wọ́n ni ẹ gbàgà ló pè ní àdìbá bí wọ́n ṣe tèmi be back bá tiẹ̀ wá jọ tóbi bákan náà ìyẹn ni kò mọ̀ mẹ́gbẹ́ rárá because me, ò rántí gbà tí mo ta right mi fún ẹ kí friend fa rubbish frame àti ẹ náà kí ló tún fa gbogbo eléyìí báyìí torí ṣé ẹmọ̀kọ́ tí mi ṣàfẹ́ sọ fún yín ọjà yìí ò gbọ́dọ̀ kọjá Friday tàjọ sọ ibi ká ti máa ní iṣu Friday is Friday kò sí wàhálà ẹ ṣe. Zainab kí ló kí ló ṣẹlẹ̀ kí ló tún dé ẹ má dàrún ló wọ́n ní mi sọ pé mò ń pa àwọn lórúkọ èmi ń pa àwọn lórúkọ ẹni à. ó ní òun pe òun lórúkọ tó o bá pe lórúkọ ṣó máa complain pé o pe òun lórúkọ ni. a mà dàfẹ́ mú àṣẹ máa ń bìyàn nìyẹn o. ó ò lè imagine kí irú àbíbá àbí kí ló ń jẹ́ Zainab kó máa pe rí mi lórúkọ ṣé ti ẹgbẹ́ lèmi àti ẹ̀jẹ̀ ni because mi understand and this will be the second time tó máa ṣe kan and i'm not going to take it again. Zainab Zainab mi ò fẹ́ wàhálà mi ò dẹ̀ like problem bí mo ṣe wà yìí o kí ni gbogbo mí ni gbogbo rárá rárá tó bẹ̀rẹ̀ sí ní ṣe é sìn ṣé tó bá tiẹ̀ wá tóbi o mà wọ́n tó jù lọ o mà wọ́n tó tó ni ó mà ṣe o kò yé mi o what's the meaning of all this sọ fún àbíbá tí ń pé kó má bínú. àǹtí mi ní kí n sọ pé kí n má bínú. kí ló sọ ń sìn sọ pé kó má bínú. no alima tí ìwọ náà ti gbọ́ wọ́n ní kí sọ pé kó má bínú ṣé lọ́jọ́ tí mo ta ráìtì mi fọ́mọ yìí mi ìmọ̀ o àmì òde ní sọ láti wọ́n ni ni mo ti fún ẹ yẹn wàá rí mi wò bí ìrànlọ́jọ́ náà. ẹ má bínú. Abibat jọ ìwọ ni mo máa bẹ má bínú pa àbúrò mi ni má bínú torí tọlọ́run àtànábì ṣùgbọ́n ẹ̀mí tó bá ti ṣe tán kó bá mi nínú ilé. lórí burúkú ẹbí ló máa dé bá mi lẹ́yìn ni kò ní dọ̀là ohun tí mo bá rà ń gba àyàláyé àtìrànjìràn wa sọ fún mi mi mọ̀ ẹ́ rí o mọ̀ mi rí kí ló ń wá wá bíṣọ́ọ̀bù mi ibi ló máa dé wá bá mi lórí burúkú ẹ̀ àyájọ́ ẹ̀ ní iná ló máa ń wá ibi ló máa dé wá bá mi lórí burúkú ẹ̀. àti Bísóyè àti Bísóyè àti Bísóyè. ẹ̀rọ mà ẹ kú ọjọ́ mẹ́ta fámìlì kan wà. aláfíà ló wà. kí lè fẹ́ bá wàrà lẹ́yìn kí ni kí n fún yín mà. lẹ́yìn mi ìtẹ̀ wàrà kan. máa ṣe kó sí wa. ó wù mí kí n ta yín lọ rẹ̀. ẹ ṣe gbọ́n òun náà lẹ́tí fún ilé yìí ẹ ṣe gbọ́n ṣé kò sí. mi ò mọ̀ mi. Mommy, àti tí mo sọ fún yín lẹ́tí dé o mọ́mí mọ́mí náà. àti bí sóyè ẹ fi wọlé ẹ jẹ́ kán rest. Mommy now. ẹ fi wọ́n sílẹ̀ máa rí wọn lọ́jọ́ mi máa rí wọn lọ́jọ́ mi. mọ́mí mọ́mí kí ló dé olórí burúkú ẹ̀tún ti wá níbo ló gbà pẹ̀lú ọkọ mi. ọlọ́dà ah. mi aṣáà náà. Ah, ẹ gbà mí ta ni kí n pè ta ni kí n pè ọmọ ah, rìn ọmọ rìn ọmọ rìn olórí púpọ̀ tún ti wá ó ti wá ó tún ti wá. níbo ló dúró sí. nígbà wọn níbo ló dúró sí. Ah, ó débi ìlógbó onífàbàlẹ̀ ah, pẹ̀lú ọkọ mi. orí oko okun oko ibi tó bá fòrì sàkọsí láti gẹ̀ẹ́sì àwọn ọdún. torí kò sẹ́ni kò sẹ́ni tọrọ mi yé torí kò sẹ́ni kò sẹ́ni tọrọ mi ó sẹ́ni kò sẹ́ni. fúlọ́ọ̀mù tó dé yẹn àbátalágẹ mọ́ bá dá lòsàn òkè ń gbà èyí tí mo wí yẹn àròrọ̀ mọ́. <laughs> ọ̀gbẹ́ni ọlájire ọmọ alára pé kí ló dé tó ń dá mi dúró kí ló ṣẹlẹ̀ gan kí ni nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ mi gan. mo ti da obì síwájú mo ti fi epo sí ẹ̀rọ ẹ̀ ó fẹ́ mọ ẹyẹ tó sún ẹ gan ta ni ẹ gan àti wípé kí ló dé tí ò ná owó àtijọ́. má ayábẹ́jì ẹ ti jí ẹ wo mo wà ń bẹ̀ díẹ̀ náà ló kí n parí ẹ̀sìn. o fẹ́ mọ̀ mi. o fẹ́ mọ orúkọ mi o dẹ̀ fẹ́ mọ ìdí tí mo fi ń náwó àtijọ́ ó dáa náà Yéwándé lórúkọ tèmi. mi ì tilẹ̀ láti kó ìgbà ẹ̀sìn náà ni fẹ́ lọ. bá a ti ṣe tán sìn. ok ma. ṣùgbọ́n tó bá fẹ́ mọ ìdí tí mo fi ń náwó àtijọ́ ó ìkọ́ dì kan ni wàá fi ìkọ́ dì kan ó dídì nǹkan ni màá dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni. Comme ẹ kò burú mo ṣe tán gbogbo nǹkan tó bá fẹ́ mo ṣe tán láti fún ẹ mo fẹ́ mọ̀ ètò tó fi náwó àtijọ́ fún wọn. mo ṣẹ̀ṣẹ̀ wá rí dájúdájú pé ìdílé Akínná ti bí ẹ lóòótọ́ mo páláṣẹ láṣẹ ni mi ò dá lábàá nous tó wà ní ìyàwó ẹ kọ́wálẹ̀ àṣẹ ah. àṣẹ. Ah. Ah. àti nous kí ló ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́. Ah, kí ló dé ẹ pẹ̀lẹ́ ah, dádì yín kọ́. ẹ eh, kò sí wàhálà gbogbo nǹkan kíkan tó bá fẹ́ mo ṣe tán láti fún ẹ kó burú kò sí wàhálà. ṣé kò sọkọ yín lé ni. kí ló ṣẹlẹ̀. bí mi náà ṣe rí lélẹ́yìí bí mo ṣe rí lélẹ́yìn ẹjọ́ hospital hospital hospital. ẹ mọ nǹkan ẹ bá mi wọlé. ilé bá wà lọ́sítítù hospital. ẹ má wọlé ẹ̀yẹ́ mi wọlé. ó yẹ bá mi lift wọn ọ̀pẹ bá mi lift wọn. iye ẹ pẹ̀lẹ́ olúwa mà ṣàánú o ẹ pẹ̀lẹ́ díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o a nífẹ̀ẹ́ yín tó lá olúwa bí mo fi lè lè báyìí kí ah, lè lè gbà ọ lọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. torí tọlọ́run ṣe rí nǹkan tó gbé mi wá ni pé n fi kẹ́ bá mi bẹ Tẹ̀míládé ẹ má sọ pé wàhálà mi pọ̀ mo ti ń pe fóònù ẹ̀ náà láti jọ yìí ògbóyìn bá mi sọ̀rọ̀ lórí fóònù yé mi kò ló jẹ́ kí wá rí yín fúnra mi mo bá ti ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ fún yín ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ ní kó padà wálé mo ṣetán láti láti tún wà mí ṣe ẹ jọ̀ọ́ mà. Yomi tí ẹ dúpẹ́ fọlọ́ ni pé ẹ ti lè realize mistake kẹwàá bí torí mo ṣàwùn náà pé Yomi tí mo mọ̀ tẹ́lẹ̀ kọ́ lè lè torí nígbà tó wọn àtàbúrò mi tọ́ pàdé bọ́ ṣe ń ṣe ah, ìgbà tó tún díjọ́ tẹ́ tó wá tọrọ ìyàwó èmi gan sọ yìí pé kí ọlọ́run ọba kó bá mi fún wọn lọ́kọ bí iyọ̀ nítorí pé gbogbo nǹkan ẹ ló tẹ́ mi lọ́rùn ah, kí ló wá dé suddenly everything dey change ó dìjà ọmọdé ni tó wálé ah, àmọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé èṣù ó gbógun ni ọlọ́run dẹ̀ borí ẹ̀ kò sí bí ó ṣe máa ṣe ná tọkọ tìyàwó wọ́n máa jà ṣùgbọ́n pẹ̀lú sùúrù ó máa yanjú àdópin àmọ́ ìwọ náà yọ̀ mí àmọ́ tí máa fún un ìwọ náà fọ́ síbi tọ́wọ́ ń gbé o kẹyẹ joyè lójú kò rí òun lọ múyì múyì múyì gbogbo yẹn náà ń dalẹ̀ ooru ó ń túlé kà bí ẹ pọ̀rọ̀ ìlọ ilé jù báyìí lọ nǹkan kí la fẹ́ ṣe sí i ẹ fi agbẹjẹ mọ́wọ́ ẹ ṣàgbẹjẹ mọ́wọ́ ti mi ládé. àǹtí mi àǹtí mi ló ń bá kí ni ọkọ ẹ wá bẹ yìí máa gbẹ̀bẹ̀ ní o nìkan tó lè ṣe sí i. ìwọ náà mọkọ tó o fẹ́ jẹ́ ká gbà pé èṣù ló ṣiṣẹ́ mi ìṣá ni máa wọ ẹ̀rùn ó dẹ̀dẹ̀ dálé mu iṣu sílé mi ilé ọkọ ọmọ lọmọ ń gbé ilé ọkọ náà ló máa padà sí o wá bà wá léèrè nǹkan tó ju wá rí ká tó débi tá a dé yìí ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́hún. ẹ má bínú kí o ti gbọ́ súnmọ́ pẹ́ súnmọ́ pẹ́ súnmọ́ pẹ́ o ti wá bẹ̀ yọ pàdé fún ẹ mọ́ra ẹjọ́ yọjú ẹ̀. mo gbà pé mo ṣe jọ nítorí tọlọ́run ẹ dáríjì mi ẹ ogun wọn tó ṣẹlẹ̀ yẹn mo gba mistake ni bọ mo dẹ̀ rẹ́ láti tún wà mí ṣe mo ṣetán láti tún wà mí ṣe jọ ẹ jẹ́ ká padà sílé ṣé kí n kúlẹ̀ fún ẹ. ọ̀rọ̀ Àbísóyè orú ìrònú iná ló ṣì wà wọ́n má fi ìrònú ṣe ra ẹ léṣe sí mi lọ́rùn ọkọ mi ọkọ mi ṣé mi nìkan ni mami ṣé mi nìkan ni ẹ wo ọkọ ẹ mo dúró mi bí ọmọ onígẹ̀gẹ̀ tí iye ẹni pé nǹkan tó sọ fún òun ò nira bá mi ṣe yẹ òmò wípé ìbọn tó fún ni lọ́rùn ó lè ṣekú pa ni ẹ tún ti wò ó tún ti pọ̀ bí mo ṣe máa ń kú náà ṣé gbogbo ẹ̀jẹ̀ ní gbogbo ìgbà ṣé kò ní ṣekú pa mi báyìí. ẹ kò ní tó ọkọ ẹ sọ́mi. ìyá Bísóyè ọ̀rọ̀ wà ní kọ́tọ́mọdé yìí sọ abiyamọ kan kì í jókòó tẹtẹrẹ o ó ti jókòó sí ọ̀rẹ́ yìí Bísóyè ìwọ ni mo bá lọ́rọ̀ wojú mi akèrègbè tí wọn ti jà lóko ó lómi tó wáyé wa kù sórí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ má jẹ́ kó kó ẹ láyà sókè kó má fi pìtàn ní lágbára ilé tó ìyá abisọyè ọ̀rọ̀ wà tá a sọ. má fi mí dára tí ó kí dá mi ìrìn àjẹ́. alábàárò mi kí ló dé tó jẹ́ta lò kó o wọlé ni àbó ń bá mi jà. ó káwọ mi kí n jókòó síbi. ó dáa náà kí ni kí n fi ṣe lálejò. ìwádìí ìwọ ló yẹ ká máa pè ní asọ̀rọ̀ mátàsí. èyí ló pé ọjọ́ kẹta tí oyún inú ìyàwó mi bàjẹ́ gẹ́gẹ́ bí àṣẹ tí o pa lọ́jọ́ sí. ọlájire ọlájire èmi mọ̀ kó máa dùn ẹ́ lọ́pọ̀lọpọ̀ torí mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gidi gan kí n dẹ̀ fẹ́ kó rí mi bí ẹ̀yàn burúkú torí mo mọ̀ mọ̀ yọ ẹ kúrò náà fi ayé lórí mo rí kó o máa yé. òfin ayé. bẹ́ẹ̀ òfin ayé. nítorí ọmọ kan ló ń joyè wọn ilé sanmi òun lọ́mọ àlè ń jẹ. yóò bá sí ti kí la fẹ́ máa pè níyàn bí ò bá sí ti èlùbọ́ kí la bá máa pè lọ́kà bí ò bá sí ti àgbàdo kí la bá máa pè lẹ́kọ̀ọ́ bí ò bá sí ti irú yìí èrò ọ̀tá ò bá ti ṣẹlẹ̀ mi lórí mi ò mọ nǹkan tí mo ṣe tí mo fi dìsáàbì nǹkan tí ọkọ mi fẹ́ ṣe fún mi yẹn ó fẹ́ gẹrun abẹ́ mi ha ọlọ́run ba ló yọ mí ní òru àná bó ṣe ń lọ tó ń bọ̀ ni mo di ojú kan báyìí tí mo ń wò ló ṣẹlẹ̀ mo mà dúpẹ́ èmi náà múra dé ṣòkòtò márùn-ún ni mo wọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. bẹ̀tọ́lá bẹ̀tọ́lá ọlọ́run ní ká fọpẹ́ fún ọlọ́run ló mọ̀ ọ́n mọ̀ lòun fún ẹ̀ láti rí gbogbo àṣírí ohun ìjàmbá tọ́pọ̀ ẹ̀fẹ́ ṣe fún ẹ ibi tó bá ti rókun ó ti rọ́bà omi òwe lè tó bá rọ́ṣà ó ti rọ́bà ògùn ojú tó bá wá rí ibi tí ò bá kó ó sì ní ire tó fẹ́ rí ni mi ò lè rárá jàre. Fẹ́yìntọ́lá òjò kì í ṣẹgbẹ́ ọ̀dá ojú tó bá rò wò ló ń fọn náà mo ń pa aláṣẹ mi ò dá lábàá lónìí mo fẹ́ bẹ ní àjọṣepọ̀ bá mi nísàlẹ̀. wọ́n kú ibi tó le mo ti rò bóyá nǹkan tó tóbi kan lẹ fẹ́ sọ. ọmọ mi. níwọ̀n là ń rẹ́ lásì àpọ̀jù omi àbùkù ló ń kó bá lá. mo ní ká stop kí ni ká stop kí ni. ká fi gígùn ẹni rọ èmi ti lọ sí hospital o wọ́n dẹ̀ ni mo ti lóyún oṣù kan ààbọ̀ ó ní mo ṣe wá sọ́dọ̀ yín káwọn bá ṣe máa ṣe ká yanjú ẹ̀. ọ̀rẹ́ ìtọ́lá hmm? ṣé wájú mi ló ti lé mi ó ti gbàgbé pé olóore ẹni mo jẹ́. ẹ jẹ́ kó burúkú sọ olóore bò ẹ ṣe olóore tèmi o olóore rádaràda ẹ ṣe olóore mi o. Fẹ̀yìntọ́lá bí ẹyẹ bá ṣe fò la ṣe ń sọ òkú ẹ̀rù omi tó bá dẹ̀ ti dọ̀ta ọwọ́ dandan ni kò sọ̀tà ẹni. mo fẹ́ sọ tinú mi fún ẹ lẹ́nu ọ̀rẹ́ ojú lásán ni mò ń ṣe pẹ̀lú ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá ní kí n lọ pa ọkọ ẹ̀ mi ò ní rìn láti ibi síbi tí máa fi pádànù. mi ò wá fún ẹ̀mí o látàṣe máa ṣe oyún ni mo wá fún ṣá. Hmm. ìyẹn ò le oyún tó wà nínú ẹ̀ yìí tọkọ ẹ o kí ni mo sọ ọkọ ẹ ló ní oyún tó wà nínú ẹ yìí mo ń pa láṣẹ fún ẹni ọkọ ẹ ló ní. èmi náà mọ̀ pọkàn mi ló ní mọ̀ pé òun ló ní. mo kàn ní kí n wá sọ́dọ̀ yín. kẹ bá mi lọ sọ́dọ̀ ẹ̀ kẹ ẹ dẹ̀ sọ fún bóyá ó lè mú lọ sọ́dọ̀ ẹ̀. ìyẹn ò lè tó bá jẹ́ ìyẹn ni ò ti sọ fún mi àwọn kiri ìwà wọlé ṣùgbọ́n. Hmm? ìyẹn ni pé mo fi inú wẹnu mo jáwọ́ ẹni agbójú òkùnlé kó jẹ́ ẹni agbá ọ̀rẹ́ kò rí kò sùn mi wọ́n bá yàwó mi lájọṣepọ̀ débi pé wọ́n fúnra wọn lóyún dúró so èmi kọ́ ni mo lóyún yẹn o. ìwọ kọ́ lóyún bẹ́ẹ̀ ni ọlájire kò sí ohun tuntun lábẹ́ ọ̀run àwọn á ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù sùúrù ló máa ṣe a ṣe sùúrù. bẹ́ẹ̀ ni sùúrù ló máa ṣe. dúró yéwándé kí n ṣe sùúrù yéwándé kí n ṣe sùúrù. bẹ́ẹ̀ ni kí n ṣe sùúrù. bẹ́ẹ̀ ni ọtí a ṣe sùúrù ṣebí sùúrù ló sọ. bẹ́ẹ̀ ni a ṣe sùúrù. ṣe sùúrù. sùúrù. ní sùúrù. kò sí wàhálà mo ti gbọ́. jọ̀wọ́ ayé má jẹ́ kí n kó sí pàmpẹ́ ayé jọ̀wọ́ o ó ní mi ò lọ ọ̀nà àìgè mú ń lọ wóbi tó kọrí sí kí ló máa ń ṣe èdèkedè yìí gan-an. ẹ kò sí wàhálà mbẹ tó bá jẹ àìgè sọmọ kí mo lọ jẹ àìrò lẹ mbẹ tọ mo lè kó àdàbà yẹn mo máa lọ àìgè ká sí wàhálà wàhálà yẹn. àbókí kò bá wọn kó bàbá yẹn kò bá wọn kó bá mo ní mi ò lọ. àǹtí kí ló ṣẹlẹ̀. ẹ ṣe máa o àìgè mo ń lọ ibi tó yẹ kó gbà lélẹ̀ ẹ wo ibi tó gbà mo dẹ̀ ní mi ì lọ tó bá ní agídí kí n wọ̀ ọ̀kadà o. àà ah, ah, mo sọ agídí. ẹ wo ẹgbẹ́ nu yín sọ ẹ̀yin kọ́ ni mo bá lọ́rọ̀ ẹ̀yin èèyàn burúkú yìí ẹ̀yin amọ́niṣe ni òṣì yìí ẹjọ́ ẹgbẹ́ ẹnu sàn ẹ wò àǹtí ẹ̀yin ló bá lọ́rọ̀ o ọ̀kadà yìí ẹ gbọ́dọ̀ gùn torí tẹ bá gùn nǹkan tẹ́ ẹ lérò ló máa padà ṣẹlẹ̀ o. ẹ ṣe gan ma. níbo níbo nìyẹn ti fẹ́ ṣẹlẹ̀ àáwò. kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. ẹ máa ṣe ìbọ̀dà. kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé ìwọ fẹ́ jókòó mbẹ. àbókí parimọ́ kí ló ṣe orí ẹ ẹ wo ọ̀kadà máa yìí àwọn wà lábẹ́ ó dẹ̀ ní dèénú ẹnikẹ́ni tó bá dẹ̀ fi gbé bó ṣe wà yẹn wọ́n lọ pààyàn n eh, bọ aboki. ṣé sọ wọn fẹ́ lò pa. ṣé gèdè ń bòrò wò. tani wọn fẹ́ lò pa. tani sọ bẹ́ẹ̀ wọn fẹ́ lò pa. káyì. mẹkida madina. mẹkida n na zuwa n na zuwa n na zuwa mẹkida n na zuwa n na zuwa o da mẹkida káyì n na zuwa mẹkida káyì. wọn yẹ mọkànlá àbẹ. Ah. olú ibùkún la. Ah. Ah. ẹ̀yàn dáadáa. wàhálà ìwọ làwọn ò fi kọjá ọ̀rẹ́ mi dà o ọ̀rẹ́ mi ti wọ́n dànù ọ̀rẹ́ mi ti wọ́n dànù. ẹyin tọ́lá kò bá bàjẹ́ wò jọ kí nìkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ tó fi jẹ́ pé ọ̀rẹ́ kò ní kò sùn ni níwájú ẹjọ́ lájọṣepọ̀ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ pé kò ná mi ní anything láti sí ẹnìkan tí wàá fẹ́ gbọ́ lẹ́nìí wọlé kókó ẹ̀rù rẹ kò sí anything lẹ́nìí ìdájẹ́ náà èmi ni wàá kúrò nílé mi. ọkọ mi gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣẹjú èmi náà tí bá kẹ́rù mi sìn níbo ló fẹ́ kí n kó lọ ah, gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi náà. Eh, kí ló sọ kò yé ẹ tọ́ tọ́ bá fẹ́ yé ẹ kọ́. kò yé lóòótọ́ kí ọ lọ ọlájire olùdámọ̀ràn mi kan ṣoṣo tí mo ní ayé ló ń gúnyán ẹrú ayé ló ń roka yẹ̀pẹ̀ ayé ìkan náà ló fún ọmọlọ́mọ níwọ̀ jẹ ṣebí wọ́n fúnra rẹ̀ ló sọkùn fọ́sàn. ajẹ́ ah, bí mo ṣe dúró yìí èmi bá ní bẹ́ẹ̀ gùn gan àmọ́ ẹ̀rù bà mí kó má tún lọ. ìwọ ìwọ àgùn ọ̀làjire. ah ayé ta ni wá sí ìlú sí. ó pẹ́ díẹ̀. kí n tó rí igi yìí ní inú igbó ojú mi rí tó. oṣù àlàwá sí oṣù àlàwá lọ. bàdájì rẹ má jẹ́ kí n lọ bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ mi náà kàn. ayé sáré o tún fẹ́ gba kan lọ́wọ́ mi nìyẹn o. mi ò béèrè owó lọ́wọ́ yín mo mọ̀ pé yín ṣọ́ọ̀ ni mo mọ̀ pé ṣọ́ọ̀ ni ẹ fẹ́ mi náà. kò sí wàhálà kò sí wàhálà tó bá jùrọ̀ yẹn. bàdájì ẹ má gbàgbé mi o nípa ti bẹ̀rẹ̀ náà. màá wọ rí i máa lọ́jọ́. àṣebówó ló ní ìdí sẹ́wọ̀n náà tún ní ìdí òjò ni. àwa náà ní ìdòwò méjèèjì náà ni. kásán yes ma ìjọ tí mo wá yẹn mo gbàgbé nǹkan tí mo fẹ́ dé so mo dẹ̀ ti ń pẹ̀lú iṣẹ́ yẹn lọ́wọ́ ó wá kù kẹ́ ọkàn yẹn irun abẹ́ abo ni ah, mi ò lè rí òun ah! nìkan náà ló kù dẹ̀ sẹ́ni tẹ́lẹ̀ bá mi pè kò sí wàhálà kò sí wàhálà. ọ̀rẹ́ mi ó ti wá di ẹ̀gbẹ̀jì ó ti di ẹ̀gbẹ̀jì ó ní mo sì ń bá ẹ ń gbà yẹn tó o rò pé mò ń ṣeré ni ṣe bóun ló ti di nǹkan sìn torí irun abẹ́ abo torí ẹ̀ ló fi wá ń ṣe báyìí kò lè ṣe bí ìyàwó ẹ̀ wà nílé ìwé mímọ́ náà dẹ̀ ní olùrànlọ́wọ́ ara wa lájọ jẹ́ mo lè rọra fádí ẹ̀ lábẹ́ ìyàwó ńgbà tí èsì gbogbo ẹ̀ ló fẹ́ lò ṣé mo fẹ́ fi ṣiṣẹ́ owó náà ni ẹ̀rẹ̀ jọ ń náwó ọ̀hún náà ni wọn kò ní mọ̀. òótọ́ ló máa sọ. òótọ́ ni. àti ah, bá sọ fún ẹ pé brain mi ò lọbẹ̀ ah, ẹ ń kọ́. wàá gbà yìí wàá gbà yìí. ẹ wàá gbọ́ ọ wàá gbọ́ ọ kì í ṣe pé o ṣe lásán o gbogbo eléyìí tí mò ń ṣe torí eléyìí tó promise mi tá a jọ sọ tá a fọṣẹ ah, ó ní o torí ẹ ló jẹun àmọ́ àdẹ́dùn ó gbà lónìí o. a máa jọ sọ̀rọ̀ àfọ̀ṣẹ́ ń jọ yìí tó bá ti yá kò pẹ́ mọ́. ẹgbẹ́jì ogun nìkan ah! ọ̀rẹ́ mi ó lágbára náà sọnù àṣọ fún jọ́sí ó wà wà sọmọ bíbá yìí ọ̀rẹ́. Ah, yeah ara mú kí ah, ó ti tẹwọ́ mọ jù díẹ̀ díẹ̀. a dẹ̀ máa pera ẹ lọ́kùnrin. Ah! Hmm. Hmm. Ah! Ah, ó gbọ̀n mí lára, ó gbọ̀n mí lára. Jẹ́ kí n sọ sí wa sí. Ah! Farabalẹ̀ jáde wa dẹ́ máa pera ẹ lọ́kùnrin. Kíní ọ̀hún le, o gbọ̀n mí lára gidi ni. Máa gbọ́, ló bá ti fẹ́ lu iṣẹ́ yẹn. Màá fi àwọn kan bí tó sì ń Sọ wá wá pé gbólóhùn máa pé tẹ̀lé mi. Kódà òjò kì í ṣẹgbẹ́ ọ̀dà. òjò kì í ṣẹgbẹ́ ọ̀dà. ojú tó bá rò wò. ojú tó bá rò wò. ló ń fọn náà. ló ń fọn náà. sórí gbogbo nǹkan tó bá ti sọ àṣẹ ti kú báyẹn. ṣé bí wọn lo fún ọ̀rẹ́ ẹ láfọṣẹ tó fi ń pàṣẹ fún ìyàwó ẹ kó ṣèfẹ́ inú arábìnrin rárá o ó fẹ́ kó o fà á mọ́ra kó dẹ̀ rántí orí ọjọ́ kan ṣoṣo tó ṣe ẹ́ ọjọ́ tí ojú ń pẹ́ igun ẹ̀ ọkọ mi náà ló ti ṣe é ṣe báyìí. o inú yẹn ò fi mi sílẹ̀. ọ̀dọ̀ ẹ̀gbọ́n dáàdì mi tí mo sáré lọ nǹkan tí wọ́n fún mi lélẹ̀ wọ́n ní pé kò fi fẹ́ kọ̀ mi pé tó bá ti fẹ́ kọ̀ mi inú tó ń rún ẹ á wálẹ̀. o lè bá lo ìyẹn inú yẹn máa lọ. Ah, ah why not ó máa stop now. ọ̀rọ̀ ìtìkan tí wàá sí lọ bá mi gẹ̀ẹ́tì ẹ̀kọ́ yẹn báyìí bá mi gẹ̀ẹ́tì ẹ̀kọ́ yẹn. ẹ jẹ́ òkú fáwọlé wọn wọlé wọlé kò tẹ̀ jókòó èmi ah tó wá rí páwò di ẹ̀bẹ̀ ìrà ń bẹ̀ tí ọba mi fà mọ́ra. yóò adé. ọlájíire ṣé màá gbà kan tì lọ́wọ́ ẹ̀. yóò adé. fà mọ́ra. yóò adé. tó wá rí ọ̀rẹ́ amọ́niṣe ni ó máa kó ní tiẹ̀ wájú torí mo rí pé ó fẹ́ dàrẹ́ méjèèjì rú ni bá mi fà mọ́ra ọ̀làjìrì ó fi títóbi ọlọ́run bẹ̀. bẹ́ẹ̀ra ta lẹ́ni náà mo fẹ́ mọ̀ ta lójú ẹ̀ bàjẹ́ wọ́n mọ̀ wípé ọ̀gá tàbí jẹ́ ìpàdé ìwé ló wà ní láti ṣe báyìí. tọ ọ̀gá náà ṣe kìí ọ̀gá náà ṣe kìí ìbílẹ̀ kò ṣe wàhálà mo ti kọ́ dàdé báyìí mo sọ mọ́ òṣìṣẹ́ mọ́ wàláyé tàláyé àlùkùránì mọ́ òṣìṣẹ́ náà mo fẹ́ bílẹ̀ gbá kókó rẹ̀ wọ́n àárẹ̀ wọ́n kókó àárẹ̀ bó ṣe bàjẹ́ ọwọ́ ń sọ pé. bàlá bàlá ah, bàlá dá padà dá padà dá padà gbé dákẹ́ ojú mi kò sọ fún mi kó ṣe mọ́ ó ṣe kí ni mọ́. mọ́sá máa ṣe mọ́. nígbà tẹ́mi mú ẹ̀wọ̀ ọdún sẹ́yìn oh. ìgbà ẹ̀ mọ̀ àlọ́ olówó ilé kan owó yẹn ló fi bọ́yàwó ló fi fọmọ ó ló fi raṣọ sọ́rùn ẹ̀ oh, wá sọ ó sì kó ṣe mọ́ ó oh. pa ọ̀rọ̀ kí lọ́ọ́ wọ́n bí bàlà ṣé o ti gbàgbé ni pé abẹ́tẹ́ àfi fárí ajá òun náà làfi fáti àjànà kò ní torí àti òro kábẹ́ni wò mú mọ́ ó lè sọ kó ṣiṣẹ́ mọ́ kò pọ́sibù. o fẹ́ ṣe kàmpé mo sọ o fẹ́ ṣe kàmpé kuma awo mi ŋgbà tí gbogbo ẹ ŋgbà tí gbogbo ọmọ siri ó bẹ̀rẹ̀ sí ní nọ́ọ̀bà lánìí ó ní sọ̀rọ̀ wáyé mo wọ̀ mi àwọn bíi mẹ́fà méjìlá ó ti mú igi ẹ̀dá owó rẹ̀ ó ti yá àwò ó ti yá ṣòkòtò ayé fẹ́rẹ́ ti kún mi ó bọ̀ rí ọwọ́ sẹ́ ẹ ẹ abẹ́tẹ́ abẹ́wọ́ àrí ajá abẹ́wọ́ àrí àgùntàn abẹ́wọ́ àrí kò ń ṣe kì í ṣe ajá mo kì í ṣe àdídẹ rẹ wà láìlẹ sẹ mo òṣìṣẹ́ mọ sẹ̀fínì ọba gbọ́ kókórè. ó tó ohun kọ́ ní sáde ohun kọ́ ra lùkọ́ fọ̀ odídẹ ẹ̀rì kan ní ah. Ah. kí ẹ̀ àlẹ́ yá. ló ṣẹlẹ̀ ah, ó ti wà á lẹ̀. báwo wá ní ṣe bí ètí ní transfer. àgbà mi kò máa láti ṣe ìṣẹ́ àlẹ́ wà gbọ́dọ̀ rí ìkọ̀tà fẹ́ rìnà. ẹ̀sọ̀ jẹ́ ká rí ìkọ̀tà fẹ́ kówó lé tó bá wọ̀ sí àmọ́ àná. olóńgbò jẹ́rìí wọn láyé tí mo ní ìmọ̀ olóòtú. àbàbà ò lè. má lè ṣe ọ̀rọ̀ kájú. 哎，要了，别帮我换去了。méjì tó kú yẹn mẹ́ta ló ní lọ́sẹ̀ yìí lórí méjì tó kú yẹn rèé ti jọwọ́ rú o olùwáyé sọ̀rọ̀ ẹ̀ ẹgbẹ́ ẹ̀jẹ̀ ẹ̀gbẹ́ ló kọ sí wa nẹ́tíwọ̀kì ẹ̀ ti bàjẹ́ bó ṣe wà o ti náwó òṣìṣẹ́ mọ́ tó bá níwọ̀n òṣìṣẹ́ ọmọ ẹwà nẹ́tíwọ̀kì tó fún ẹjọ́ ọmọdé gbogbo gbé yàn bẹ́ẹ̀ àgbọ́dọ̀ sọ mí. àwa nẹ́tíwọ̀kì mi. àgbọ́dọ̀ dìde bá àbúlọ ṣe yìí. ọgbọ́n ti ah, yẹ ti gbọ́. òṣìbó lẹ̀. òṣìgbọ́. ó sì lọ́dún máa ṣe ọjọ́ ìdílé gbọ́. ó ti bá ti bá lọ́wọ́ mi bẹ́ẹ̀ lọ́sọ̀gbọ́. ó máa ṣiṣẹ́ ni my first man. ó máa ṣiṣẹ́ ẹ̀mí sọ fún ẹ máa ṣiṣẹ́ ẹ̀ ló máa ṣe. àbí ẹkú. àbí ẹkú ṣe wá ṣiṣẹ́. ṣé tìkọ́ tìkọ́ ni wọ́n sá máa òṣìṣẹ́ ọ̀gá gbogbo nǹkan tó jẹ́ ṣètì ilé fíjọ́ ah. gbogbo èèyàn la máa mọ̀ mọ sámọ́ òṣìṣẹ́ mọ́ gaskiya ni àkókò rẹ̀. mo ti ń bọ̀ má bínú mo ti ń bọ̀ mo ti fẹ́ ìdọ́jọ́ ẹ̀rọ mo ti ń ẹ ká ẹ ká ṣé ẹ béèrè èèyàn ni. ẹ má bínú ojú yín jù. ti ojú. ní àìgè tí mo fẹ́ gbé ọ̀kadà tẹ́lẹ̀ kí n má gbé ọ̀kadà ìpọ́lọ̀ ọ̀kadà yẹn fìkan sí abẹ́ síìtì ẹ̀. o ti rántí ìyẹn ti lọ ṣẹ́rí ilé ayé ilé ayé ti gbẹ̀gẹ́ ká ṣáà máa funra ni torí àwọn oníṣẹ́ ibi pọ̀ ń tà ń sìn. ó ti pọ̀ ẹ wò ẹ ṣé mo dúpẹ́ mo ti wá bí mo ṣe máa rí i ṣé bí lọ́dọ̀ yín. ẹ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mò ń gbé lókè. ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣé ọpẹ́lọpẹ́ yín tó bá ṣọpẹ́lọpẹ́ ibo ni bá wọn wá ti máa wá mi ẹ wò ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣé o nísì tí mo ti mọ̀ dán màá máa kí ẹ ṣé gan ma ó dá ọ̀bọ̀ ẹ bá kí lé o ẹ kí lé o. Dúró ń bẹ̀ ọjọ́ tí gbòǹgbò ọ̀nà bá pọ́ lọ́dẹ lẹ́sẹ̀ ọjọ́ náà ló rí jàdá mo pa láṣẹ ni mi ò dá lọ́bà ó yá fi inú ilé ìsílẹ̀. Tọ́lání ó ti lọ fọkàn ẹ balẹ̀. dákun ta ló ràn wá ìbò ló ti ń bọ̀. Tọ́lání kò sẹ́ni tó ràn wá nǹkan tó nílé ìfipilẹ̀sẹ̀ ilé ẹ̀ òun lórí yẹn. tó wá rí ọlọ́run bò wá láṣìírí àwa ló gbalẹ̀ bò a gbọ́dọ̀ kúrò lé kíákíá torí nǹkan tó máa ṣẹlẹ̀ ó tún máa wà ju eléyìí lọ. kò sí ẹlẹ́sẹ̀lẹ̀. ó yá ajá lọ ni. níbo. ó ti lọ tiẹ̀. èmi kọ́ wọ́n mú lọ́mọ yanjú ẹ̀ ìrọ̀bọ́ mo lè sún ilé mọ́. ó dá ń gbà yẹn. má yanjú ẹ o níwọ̀n àbí tí ń lọ sùn. àjọnu. jọ àbúrò jọ ẹ tó ní ṣọ́ọ̀bù mò ń bèrè ṣọ́wọ́ ara mi. ó máa bàjẹ́ o ó débì báyìí ó kíyàn ṣé bọ́ ikú ẹ láti ilé yín nìyí ó wá sọ pé èèyàn tó wà bíbà yìí ló béèrè ṣóòrì yàn tó jókòó ni. ọgbọ́n mi gbọ́n mi gbọ́n yé ayé mi o mo tẹ́ mi ò dùn bẹ̀ kí ni níwọ̀n gbẹ́kẹ̀ ló ń bá mi sọ̀rọ̀ báyẹn jọ ṣé ògbẹ́kọ́ làbó rẹ ni kò ẹ ń lé ẹ ṣé ní ojú ẹ ṣé mi ò jù ẹ lọ ni. ta ló jù lọ ògiri tó ṣubú lulẹ̀ ló sẹ́ pé kéwúrẹ́ gùn òun ní ìwọ náà lẹ́ẹ̀ni máa wá jẹ́wọ́ bí mo ṣe jẹun èèní ló pè mí àjọ ẹ̀. èrè iṣẹ́ ọwọ́ yìí ẹ̀ ló jẹ lẹ́nu. Ah! nǹkan kún àtẹ̀ṣe ní kọ̀ọ̀kan àdẹ̀ṣe náà ṣe ọ̀lẹ́ tó máa ń jẹ́wọ́ fún ẹ sọ fún mi kò bọ́ sí ogé mi gbógun ológun sórí kí n fi tèmi sílẹ̀ o. mi ò ṣe kankan ní kọ̀ọ̀kan. àǹtí mi ò ṣe aṣọ ilé tó máa ń sọ fún ẹ sọ fún mi mímọ́ ni mo kò pẹ̀lú yín. ẹ ní àwọn tẹ ṣe kùn náírà tàti fi ṣáná kí èso ògùn ọmọ yìí obìnrin ó pẹ̀jẹ̀pẹ̀jẹ̀ láti fi jáde láyé mi mo dẹ̀ bí irun ẹ̀wọ̀ ọ̀rọ̀ yìí máa ń sọ̀rọ̀ ìṣù mi táwọn ọ̀rẹ́ mi máa gbé pamọ́ bọ̀dọ̀ sí nǹkan kó wà ẹ ṣe ẹ jáwọ́ fún mi. ṣé wàá ló tún gbá mi gbọ́ ni. ẹ wo ẹ fi gbàgbọ́ sílẹ̀ wọ́n ti máa ṣe fún yín nípa má bì mí bí tí mo bá orí ìtàwé ti sùn ah. ó ti sún mi o ah. tọkọ mi bá ti dé nírọ̀lẹ́ máa ṣe fún so nǹkan méjì mẹ́ta ìdájí máa ti gbé yín lọ sí ọ̀dọ̀ abúlé àwọn ẹ̀gbọ́n mọ́ mi ṣe ti gbọ́ kan ti fẹ́ sọ fún yín nìyẹn. ọ̀dẹ̀dẹ̀ ní plan fún ẹ. ẹ̀wẹ̀ tọ́jú plan yín ẹ tọ́jú plan yín àti ọdún máa ṣe nìyẹn. bí ẹ máa ṣe nìyẹn jàre bí ẹ máa ṣe nìyẹn jàre kọ̀kọ̀kọ̀ wo ni mo wá ṣe ẹ́ ó tẹ̀ wá sún mi o. alábùjì rà á ti wá ń bí wo bàrà wo bí bó ṣe ṣe náà ni ó sì máa ṣe lọ bó ṣe ṣe náà ni ó sì máa ṣe lọ èèyàn oníṣẹ́ rí èyí kó má bàa rí kúkú ṣe bó ṣe ṣe náà ni ó sì máa ṣe lọ pàṣẹ orí ẹ wá bẹ ọtí yẹ ẹ bàlá kí ló ṣẹlẹ̀ ṣe mo rà pọ̀ lélẹ̀. akọ́ṣẹ́ ẹ̀ lé mo bí wá bíbá mo sọ akọ́lé ẹran mo ti bí wá bíbá. akọ́lé lé ṣọ́ọ̀ ni kí ló tún ṣe é mú ara lójú wọ́n sọ ní àgbẹ̀yẹ̀wò wọ́n ṣe ẹ̀kọ́ táyì wọ kí ni problem ẹ̀ èmi ló mọ́ lónìí ọjọ́ àrẹ wọ́n ti sílẹ̀ yìí. bàlá tí mo sọ pápá ló gbé wá rí. ọmọ ọjọ́ ṣe é lè ọ̀kẹ́ ni ṣé ti rántí ọjọ́ yìí tí mo sọ ọ ti jẹ́sẹ̀ mi nǹkan báyìí. ok tí o fọ oyè ẹgbà tí rẹ ọ fọ oyè ẹgbà ẹ ọgá ilé yìí ọmọbìnrin ẹ lè ẹ lọ tún bá mú ẹ àgbẹ̀bá wọ́n bí ẹjọ́ gbogbo tó lè ẹjọ́ kan báyìí lórí kan lórí lọ́wọ́ wa bàbá ṣèkì. ẹgbẹ́ nu yín sọ ẹ̀yin èèyàn bíi ẹ̀yin àṣetàyè lẹ́ni lẹ́ máa mọ́. lára ní yàrá ojú àwọn èèyàn mọ́ tilẹ̀ ọ̀yà sún ọjọ́ kọ́mọ̀ ọ̀yà gbé bílọ̀kù ẹ̀ fọwọ́ lórí fọwọ́ yẹ ẹ̀rọ rí. ọmọ bẹ́ẹ̀ bá o má má jẹ́ kí o sì gbàgbé ayé. kí ni ká ṣe lálejò báyìí o àmàlà wà ẹ̀bà wà ṣé ọjọ́ púpọ̀ tí ló wá ọjọ́ ò lè wọ́rí tó jẹ́ ṣé lọ́ máa ní jẹ́ sílẹ̀. kí ló dé ẹ̀ bá wa jà ní. ìyá ọlọ́run parí ẹ̀. ìwà lọ́wọ́ àwọn ẹgbẹ́ kò ní gbọ́dọ̀ ó tún gba ìjẹun ó ti bèrè nǹkan mo ti ṣe fún ẹ bí àdápadà àdéhùn tó bá mi sí lórí ọ̀rọ̀ owó àtijọ́ tó ń ná fún ìdílé ọládùúdú. ọlájìrè alábàárò mi ní ayé tèmi yé mi àmọ́ tó bá ní o fẹ́ mọ̀ ìdí tí mo fi náwó àtijọ́ ó kàn yẹ pé ọjọ́ ti bá sọ tinú mi jáde ọjọ́ náà ni mo gbọ́dọ̀ ṣe iṣẹ́ akọni. ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òwe ńláńláńlá ẹ̀ àwọn iṣẹ́ akọni kọ́ iṣẹ́ àgùnbánirọ̀ ni. kí ló wá dé tó ń ta ẹ̀kọ́ tó rọ̀ sínú ilé. ẹ̀kọ́ tó rọ̀ ọmọ oníyà mẹ́ta bá fíjú bá rọ́kọ kò ní burú títí kọ́pù má rí ti ẹ̀yàn èmi ló dé o tó o fajúro níwájú àgọ́ aláṣọ mẹ́rìndínlógún ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ inú mi ò dùn rárá ń bẹ̀yìn àgbàlẹ̀ ní òun abágbéjù sí gbàgede bó bá bógun lọ kò léèwọ̀ kí ni tẹ wá ń wò níran lórí ọ̀rọ̀ ìyàwó mi tí àsọtẹ́lẹ̀ sọ nípa oyún inú rẹ̀ pé ògo orílẹ̀-èdè àti ògo ìdílé òun lọmọ tó wà nínú ẹ̀ ẹ̀yin ìyá ṣé ẹ fẹ́ kí tèmi ó gbé nílé bá ń jókòó ni padà ó di àdáni ọmọ oníyàá mẹ́ta <laughs> agbẹ́kẹ̀tẹ̀ lórí oníṣàǹlò odò ni ìwọ rí bàbá ńlá kó ẹni tó gbá kèrègbè lọ ọjà ni àwa tá a dáàbò bò yún inú tá a jẹ kó yún inú ẹ̀ṣẹ́ ṣé o rò pé àmọ̀ kan tá à ń ṣe ni ọmọ níyà mẹ́ta wo lọ fọkàn ara ẹ balẹ̀ òrìṣà tí ṣọ̀gbọ́n ò lè nà mo fẹ́ kó o mọ̀ wípé eré nìkan ló lè sà. mo pe lọ́la ilá tó wà nú àkọ́ ìyẹn mà ti mo rí bọ̀ a lè fi ti torí àtọ̀ tí ò lè rí nǹkan kan fi gbéra hmm. oyún tó wà nù ìyàwó rẹ̀ kò lè dọ́mọ bèlèǹtà ṣe yóò wáyé kò lè ráyé wá bẹ́ẹ̀ ni kò lè ráyé wá. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ́ kó yé mi wípé a kì í ní àgbà mẹ́rìndínlógún nílé ká wá ìmọ̀ràn lọ sóde ó tún wá ń yé mi báyìí pé ẹyẹ òrìṣà kì í fọ̀ kó fẹsẹ̀ kọ. bẹ́ẹ̀ ni ó dé òrìṣà. ẹyẹ àgbà ẹyẹ àgbààgbà ti gún yẹ̀ ẹsẹ̀ pèlè ṣé kò á sí nǹkan tí mo rí yín. àbíyọlà àbíyọlà ṣé ìwọ ti gbàgbé ni pé ohun tó bá gbóhùn òun là á fi wéhun àmọ̀tẹ́kọ́ àwọn oníyà mẹ́ta dọjà ajá ìwà àbíyè lòun fẹ́ bá wọn náà ẹ̀gbọ́n ẹgbẹ́ ni àbítọ̀gbà ọ̀rọ̀ ọmọ gbọ́ yẹn o ìyá àbíyè ẹbí kì í pa ní kálá yín o ẹni bá náà yẹ̀kú ó di dandan kó níjà gbé tó o bá dáwọ́ lé ọ̀rọ̀ bí yìí ó di dandan kó rọrùn torí ẹran òrìṣà wo níyà mẹ́ta ni. ẹ̀yin ìyá mi àfojúdi ò sí lọ́rọ̀ mi ẹbẹ́ yìí ni kànnàkànnà àbójú lágbárí ẹ dákun ẹ jèbùrẹ́ apárò tó lásán òun ò mọ̀ kílẹ̀ tó mọ́ ìran alágbàfọ̀ wo ló lè bá fọ lójú ẹ̀yin ẹ̀yà ẹ dákun gbogbo ohun tó bá wù kó lè ṣe fún yín ẹ dákun ẹ jèbù rẹ ẹ fi já lára mi. gbé gbogbogbò ẹnu ẹ sọ̀rọ̀ ìyá àbíyè àyà mà kú ọ o <laughs> tí ẹ gbọ́ná ta ló tẹ̀ ẹ́ lódù tó kọ ọ nífà anóyin tó dá odù ó ní bọ́n ṣe kọ́ láàfin ọ̀yọ́ nìyẹn bọ́bá wà kọ́ láàfin ọ̀yọ́ tí ó létí alára tí ó létí ajérò tó tún wá kọ̀ tí ó dùn létí ọwọ́ àrọ̀gúnlé àga ìyá àgbẹ̀bí kò dùn ní kò dùn jẹ́ o hmm. àmọ́ mo fẹ́ kíkiri kan yí ọ tó o bá kọ̀ tó o bá náà ní jáwọ́ ìyá àgbẹ̀bí ìgbà ilé fọ́. àwọn ọ̀rẹ́ rẹ̀ ajé tó tó ajé àkàmọ̀ra ayé tá a kákáká tí òkun wọ́ ayé tá a wá dominú rẹ̀ síwájú. Si tó tún sọ̀kadà wá fẹ́yìn ajé tó tó ajé mojúbà o. máa ah, jẹ́ kí wọ́n yẹ ẹni wọ́n yẹ àwa náà wá àwọn wa pọ̀sọ̀ lọ́ọ̀ lọ́hùn òtítọ́ òtítọ́ náà ò lè ṣe ìdáná òfin ìdí àyàpọ̀ ẹni wọ́n tí ò ní wá torí báwọn kan náà ṣẹ̀dá mi ẹlẹ́dàá mi ṣàánú fún mi o ah, ẹlẹ́dàá rẹ náà ni mo ṣàánú bọ́lá jókòó èmi ò ní bẹ́ẹ̀ kankan náà kò jẹ o ìyàwó rẹ méjì ó pẹ́ ju ìyá rẹ tètè mọ́ gbé lọ. ẹ ṣàánú wa kò sí ní kí ẹ ṣàánú wa jọ o àní ètè fẹ́ kí pẹ́ jù kò sì ní dáa kí mo parọ́ fún ọ. wọ́n jà fara ó léwu tó bá pẹ́ yà yìí o o. tí mi níbi tí màá gbé lọ. Ah, ah, ó lè pọ́jọ padà bá yíyá yín o. Ah, olúwa o bóyá kọ tẹ́ ní kò sùn tí ọ̀rì. yẹ́ẹ̀ yẹ́ mi ò yẹ́ẹ̀. tó fi ń ronú owó onílà kìí gbòbí ọlọ́pàá tálájí ẹni bálà ẹ̀yàn ńlá nígbà tí ìwọ tí wọ́n ti lóyún ẹ̀rọ kí ni kí àwa tí wọ́n ti dá sí ìdásí lóde ayé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ni kejì mi sọ ẹja ẹja kò gbẹnu kó dín kó dín mu láti kí ni kò ní ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sọ fún wa ká tó. Hmm ẹ ṣeun ẹ ṣeun ọmọ ìlú ọmọ ìlú sọ̀rọ̀ ṣẹ́yìn kò ṣẹ́yìn kò gbé àfọ́kù àkèrè kí mérì òjò bọ̀ àtẹ́lẹ̀ẹ́sẹ̀ mérì òjò wálé alábòókù tó ń wákàtí ọjọ́ ó ti lu láti bí ọjọ́ ọjọ́ méje sẹ́yìn ló yẹ kí n ti wà lóde ayé láti jíṣẹ́ tẹ́lẹ̀ dàrú ṣùgbọ́n àwọn àwọn ayé ò jẹ wọ́n ti ta kùdínú àti wáyé wọn ò jẹ ráyé ráyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbàrán iṣẹ́ àwọn iṣẹ́ àwọn adarí wọn ni. olúwa hmm, o hmm. ti lè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ló kọ́ yín wá sọ báyìí. a ah, kò tí a wá yé mi mọ́ báyìí ṣé mo ti fi tèmi kó bá arákùnrin yìí báyìí. ìwọ náà mọ̀ mo ti fi tẹ kó bá mi àbí ó ti ẹ̀dá tó mọ̀ ṣọṣọṣọ ládùúgbò ìwọ nìkan ni mo kìlọ̀ fún títí ògbọ̀ ìyáálé ẹ̀ tó bímọ fún mi gan kò fún mi ń wà látó báyìí ládùúgbò àbí béègùn ẹ bá mọ̀ kó o máa padà dé ní ìwọ̀n bá ní o bá burú mọ́nú ẹ̀kú o ti dalẹ̀ tó ń sìn ojú ẹ̀ ti dà. ẹ̀gbọ́n mi ẹ má sọ̀rọ̀ báyìí. dákẹ́nu ẹ àǹtí ẹ ní kó o bá sọ̀rọ̀ tí o ti gbọ́ ọ̀dọ̀ yà gbẹ̀bí tá a ti gbé kú o ká tó gbé débẹ̀ o wọ́n yẹ bí tá a ti gbé dé tán ni a máa gbé nǹkan wa lọ. ẹ mo wà á lé mi ṣiṣẹ́ mo jókòó tì àbí èmi ń jáde lọ́ntẹ̀ mi bí n bá wálé orí mi ni tí n bá sì wálé ìjọ tó bá wù mí ni tó bá fẹ́ pè fún ẹ lọ kó o mọ bí tó bá fẹ́ pè. ẹjọ́ sẹ́gbọ̀n ṣe báyìí ẹjọ́. ọ̀gẹ̀dẹ̀ èmi ò pé kólókó máa rodò èmi ò pé kólódó máa rodò èmi ò pé kọ́lọ́nà máa rọ̀nà o kí wá lóde tó ṣe bí ọlọ́run. ọmọ làǹkẹ́ ọmọ lókun ọmọ nídẹ má jẹ́ kí eléyìí jẹ́ ìbànújẹ́ òun ẹ̀ fún ẹ̀. lóòótọ́ Elédùmarè gbé agbára alẹ́ àwọn lọ́wọ́lọ́wọ́ tibitire lẹ́lẹ́dùmarè dáyé ayé ewé kan ò sì ní jábọ́ kọ́ba òkè mámọ̀ sí ọmọ làákẹ́ ọ̀nà àbáyọ tó tún wà fún ọ kí o lè ráyé pé kojú kí ìyá tó sọlọ́pọ̀ ẹ̀ láyé kú kí ìwọ lè ráyé gbé. olóbodì mo fara mọ́ tó bá jẹ́ bọ́rọ̀ mi ṣe gbà nìyẹn mo fara mọ́ láti lọ sódì ayé lọ́rọ̀ ọlọ́kọ̀ mi lọ́wọ́. àyùlọ àyùbọ̀ ńlọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà ẹ̀rù bòṣùkà ẹlẹ́rù lè pa máa lọ máa lọ máa lọ máa lọ. pọ̀ má jẹ́ kí n wáyé bí aláìwá ẹni wáyé tí ò ní pa torí báwọn kan ṣẹ̀dá mi má jẹ́ kí wọ́n ṣayé mi bọ́n ti fẹ́. ẹnikẹ́ni kó lágbára lórí ọ̀la mi má jẹ́ kí wọ́n ṣayé mi bọ́n ti fẹ́ má jẹ́ kí wọ́n ẹ̀ ìwà ẹni wáyé tí ó nípa. bójú bójú àórí parẹ́. ilẹ̀ mo pè ilẹ̀ alákòrè táráyé pè làlá mo fẹ́ kó rántí àdéhùn tó bá mi ṣe o mo wá fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí kó bá mi dájú àṣírí bóyá mi. obìnrin tó ń wò yìí ìyá kú ọmọ inú ẹ̀ yé mi. padà báyìí Mo o bá lọ. tí o bá lọ kíkan dúró báwọn ọlọ́jire akọni ìgbọ̀dọ̀ ṣojú bó ṣe yẹ kó rí nù yíwá ilé tí wá jíṣẹ́ tó wá ṣe láyé yìí ti bá ti kọ ni bó bá kọ lóòsà pẹ̀lú òòsà rẹ̀ òòsà ó jẹ̀kọ̀ arábìnrin ìwọ gangan gangan ni mo rí kí ọ̀gá lẹyẹ ọ̀gá láti ọ̀gá lẹ́ẹ̀tì tí ò jẹ́ kẹyẹ fò lọ ìwọ lọ tọ́jú ẹyẹ tó jẹ́ kẹyẹ fò lọ ó mọ̀ pé òòsà gangan ló bá ń gbé hmm. àmọ́ òjò láàrẹ̀ o wá gbọ́ ọlọ́júre o ti ń ṣàkọsí mi rẹ o sì mọ orí èèyàn tí mo jẹ mi lẹkùn ara yàgò yìí lọ mú aṣọ ẹ̀ láwọn lọ́ọ̀rì mu mo ní olóòmù. àbá ọ̀bọ̀ wò bí o tún mi wò sórí aṣọ àlàkí ọ wà sùúrù gbùdù ọ rèé lọ sí odò tó ń sàn ọ wà ọ wàlẹ̀ létí o tí ń sàn ọ wà kù mọ́ bẹ́ẹ̀ tó o bá ṣe bí mo ṣe bí mo ṣe ọ gbà mí lákọ̀ọ́kọ́.